ẹ kú jókòó mà ẹ fún gbogbo ojú tó ń wò yìí. èmi ni alhaja ramota ọmọ bo ni yín mà. ọmọ àgọ ọmọ bíbí inú àgọ àbẹ́òkúta. iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lọ. mo lọ sí nawarudin school òkè jẹun. nígbà tẹ ẹ parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ lọ sí secondary school ni mà. lọ sí secondary school muslim school ìsàlẹ̀ ìsálégbé. Hmm. nígbà tó wá parí secondary school yín ṣé ẹ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yín ni àbí ẹ lọ kọ́ṣẹ́ ńgbà náà lọ. mi ì tẹ̀síwájú mi ì tẹ̀síwájú gẹ́gẹ́ bí kò sí bí ọmọdé ṣe lè wà kó má ṣọmọdé àjọ ń kẹ́gbẹ́ gbé àwọn ọ̀rẹ́ mi wọn náà ń lọ síbàdàn èmi náà ṣáà travel mo la bá wọn ń bẹ̀. èmi náà dẹ̀ ní ọ̀nkú kan tó wà níbàdàn ìgbà tí mo débàdàn wọn náà ti gbé wọn lọ sí iléìfẹ̀ ẹ̀gbọ́n mi náà ni alhaji alasif akibodi, waslat mozart mo ṣe wà lọ bá wọn nílé Ifẹ̀ àtúnwá padà wá síbàdàn ìgbẹ. ní gbogbo àsìkò ìgbà náà iṣẹ́ wo lẹ wá lọ kọ́ ń gbà náà lọ́hùn ma. mi ì tẹ́ wà kọ́ṣẹ́ kankan o mi ì kọ́ṣẹ́ wọ́n ṣe admit mi sí ibi iṣẹ́ kan bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ó ṣẹ̀fẹ̀ hmm. bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn èyí dẹ̀ ti lò tó bíi two months níbẹ̀ ni mo bá ṣàbàpàdé bàbá ẹni tí mo kọ́kọ́ bímọ fún tí mo fi lóyún mo bá padà sàbẹ̀kúta. báwo lẹ ṣe jẹ́ sí bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà tí wọ́n ti dolóògbé nísìnyí báwo lẹ ṣe jẹ́ sí wọn mọ́. mo jẹ́ Ìyàwó Alàájì Waheed Àyìnlá Ọmọwúrà. Ipò kelòó lẹ wà nínú ìyàwó wọn ńgbà náà lọ́hùn? Èmi ni mo jẹ́ ìyàwó gbẹ̀yìn fún Alàájì Àyìnlá. Ìyàwó mélòó ló fẹ́ ńgbà náà lọ́hùn mà? Ah. Ìgbà tán kú ni mo ṣe la rí gbogbo bá ṣe pọ̀ tó àmọ́ ṣá a tó thirteen lẹ́yìn ìgbà tó kú. Ìyá mi Báwo ni Alhaji Àyìnlá Ọmọwúrà ṣe pàdé yín? Ibo lẹ ti pàdé? Báwo lẹ ṣe pàdé gangan tẹ fi jọ ń fẹ́ra yín nígbà náà lọ́hùn mà? Mo ní ṣọ́ọ̀bù ní Àgọ́-Ọ̀bà. Mo jẹ́ ẹni tó ń ta ọtí. Bíà pálọ̀ mi la ríra tó sì approach mi but mo kọ̀ jálẹ̀ náà. torí mi tẹ̀wà láìkẹ́ mo bú ni mo ń lé wọn ni tán bá ti dé ṣọ́ọ̀bù mi pàpà àti wọn àtàwọn ẹmẹ̀wà bẹ́ẹ̀ kàdára lá wákàǹkàdìrì ntẹ́ ẹ̀dá bá ti kọ́ ẹlẹ́kùn lè ta sí i. lẹ́rẹ́ ìkórè ìṣà àfẹ́ra wa. kí ni ìdí tí ẹ fi kọ́kọ́ fẹ́ gbà fún Alhaji Àyìnlá Ọmọwúrà Tẹ̀lẹ́mà nígbà tó kọ́kọ́ dẹnu ìfẹ́ kọ yín. àgbà tí mo ń gbọ́ ìròyìn ẹ̀ tí mo dẹ̀ gbọ́ bó ṣe ń ṣe pẹ̀lú àwọn obìnrin mi ì láìkí ẹ̀. ìyá mi irú èèyàn wo ni alhaji àyìnlá ọmọwúrà jẹ́ sí yín lẹ́yìn ìgbà tí ẹ gbà láti máa fẹ́ra yín gbà náà lọ́hùn. Eh, èèyàn dáadáa ni o sórí obìnrin tí ò bá níṣẹ́ lọ́wọ́ òkú obìnrin ni mi ì fọ̀rọ̀ yàn fọ́ sí i pé ọ̀ranyàn mo fẹ́ gbà nǹkan kan èmi náà níṣẹ́ tèmi lọ́wọ́ òun náà mọ̀ pé mo níṣẹ́ mi lọ́wọ́ díẹ̀ ni wọ́n bá kọ́ mẹ́ta tèmi náà lọ́wọ́ kò bá mi jà mi bá jà yàtọ̀ sọ̀rọ̀ wípé bóyá ó sọ pé ọkùnrin kan wá ọkùnrin kan ṣe gbá ó tán. àwọn nǹkan wo ni Alhaja Ayinla Ọmọwúrà fẹ́ràn láti máa ṣe ń gbaná lọ́wọ́ mọ́ tẹ́yìn mọ̀ pé àwọn nǹkan Ayinla Ọmọwúrà fẹ́ràn láti máa ṣe jù. Eh, Ó jẹ́ ẹnìkan tó ó like àpárá láti máa ṣe. Ó like àpárá láti máa ṣe. Inú kì í ṣe tètè bí. Ó láyàyà ìwà ẹ̀ A gbọ́ pé Àlẹ́ Àjàyí Ọ̀mọwúrà kọrin kan wí ìyàwó ta bá ti ń gbádùn bólóhùn àtọtí máa yarí fún un àwọn kan ní ẹ ìyàwó wọn kan ló ń bá wí àwọn kan ní kì í ṣe ìyàwó ẹ ẹ jọ lè bá wa rí sọ sí orin yẹn mà. gẹ́gẹ́ bí ìgbónára ọkùnrin especially Àlàjí fúnra rẹ̀ kì máa ń láìkì kí obìnrin kó wà ní ṣọ́ọ̀bù ìyàwó ẹ kò bá rí ẹnìkan tó wọ ṣọ́ọ̀bù yẹn tó wá léènì tó tó di pé ijọ́ kejì kó tó rí pé ó wá so kò ní láìkì ẹ á fojú dá ṣọ̀rọ̀ lójú ẹgbà tó jẹ́ pé òun náà ni ojú ti ẹnẹ lò fi ń wò lómi náà. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wípé aliaji àyìnlá ọmọwúrà tí wọ́n bá dé ṣọ́ọ̀bù yín gbàna tí wọ́n bá rí àwọn ọkùnrin tí wọ́n jókòó ojú tó máa fi ń kò ni àyìnlá ọmọwúrà wá ṣe ń lọ́hùn tó jẹ́ tẹ́ wò wo lélẹ̀ ní ṣọ́ọ̀bù yín fún wa ó níjọ kan bọì kan máa ń wá sí ṣọọbù mi bọì ọgán fámìlì ìdùnnú máa jẹ sí mi nígbòòrè mbẹ bẹ́ẹ̀ tó bá sì ti fi iṣẹ́ dé yánbọyì ni ọ̀dọ̀ mi àwa jókòó síbẹ̀ yẹn àràgbo ọtí kan pé méjì náà máa òun ṣe fàájì ṣá ó dìjọ kan bàlájì ṣe dé ṣọọbù ìjọ kìíní bóyá ó ti mú ọmọ yẹn sínú mi lè sọ gbàtò dìjọ yẹn bọmọ yẹn ṣe ń mu ọtí lọ́wọ́ báyìí bàlájì ṣe dé mo ṣáà rí tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ tán gbé ọtí tó wà níwájú ọmọ yẹn la ní kọ́tà tọ́ḿbìlà wọ́n gbé sọnù wọ́n ti kì mọ́lẹ̀ kí ló dé kí ló máa ń pè Babátúndé kí ló ṣe àwọn ọmọ yìí ẹ wò wọ́n kí lè ọmọ yìí ṣe fún wọn náà kí ló dé náà ìgbà tí mo dẹ̀ ti rí ṣóò tó ṣóò mo ti mọ̀ pé òun gan ló dàrẹ́ tiwọn kàn wò kọ̀rọ̀ báyìí ni kò tẹ́ ẹ jẹ́ lọ sí. Si bó ṣe ṣe ń tiẹ̀ bó ṣe gba táyé nìyẹn ní àti ṣe kàbàkàbàkàbà kó jáde bíi jáde yọra ẹ̀ báyìí ó sá lọ ni. ọ̀dà ẹ ṣé gidi gan ni mà ìṣẹ̀lẹ̀ wo ló wá ṣẹlẹ̀ bóyá ẹ lè bá wa rántí ọdún náà lọ́hùn tàbí ẹ lè rántí bọ̀ ṣe tẹ̀lé sọ fún wa láàrin Alhaja Ayinla Ọmọwúrà àti ẹ̀yin bóyá ó fẹ́ jẹ́ kínú bí yín sí Ayinla Ọmọwúrà díẹ̀ ni o àbí nǹkan kan gbà náà lọ́wọ́ mà. ẹ ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ látẹ̀yìnwá aláàjì láìkí ṣìnà ó fẹ́ travel ǹjọ́ kan lọ sékòó lọ ṣeré so mo dẹ̀ láti ṣe oúnjẹ fún wọn kan tó lọ mo wá wà ní ilé mo ṣe oúnjẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin tó bá dáa àwọn ọmọlẹ́yìn ọkọ ẹ̀ wọ́n máa láìkí ọmọ bọ́ọ̀ì kan bá wọn wa táìsì lọ́dún yẹn Musbau ló ń jẹ́ mo dẹ̀ gbọ̀pọ̀ ọmọ náà wà ní òkè láǹtòrò ń sìn pé babaláwo ló ń ṣe àtìgbà táláàjì ti kú mi rí ọmọ yẹn ó wálé ó wá jíṣẹ́ kan fàlàjì mímọ́ ó ṣàṣùrẹ́ yà lọ́dọ̀ mi ìyá Túndé àwọn lọ sẹ́kọ̀ọ́ ọ̀gá àwọn rán òun iṣẹ́ o ní kó ń làgbé àwọn kan àwọn kan ọlọ́run aṣọ yẹn lọ ṣọ yín bọ̀ ọmọ ilẹ̀ lọ ń tiẹ̀ pàtó mi lẹ́sẹ̀ oúnjẹ tán tán jẹun tán mi ì lè dira mi mọ́lé wọ́n á ní èmi náà lọ ìnàjú ṣọ́ọ̀bù tó bá dàlẹ́ màmá àbọ̀ǹdé ọmọ wọn kan haruna ló ń jẹ́ tó bá fẹ́ tráfù bẹ́ẹ̀ ọ̀dọ̀ mi lọmọ yẹn máa wá sùn gẹ́gẹ́ bí ìgbónára ẹ̀ náà ìgbà tó dẹ̀ bọ́ síta tó fẹ́ máa lọ bí mi ṣe máa ń ṣe mo ṣáàkí wọn mo ṣàdúrà fún wọn ayọ̀ àtàlàfíà lẹ máa dọ̀hùn ẹnì rí wàhálà ẹnì rí ìdààmú ọlọ́run aṣọ yín lọ aṣọ yín bọ̀ bó ṣe ń sọ gbogbo kan tí mò ń sọ yẹn ṣá ó ń ṣàmì ó ń ṣàmì ó ń rẹ́rìn ìgbà tó yá tó fò kọ́tà yẹn sókè di títì báyìí ó bojú ẹ̀yìn bó ṣe bojú ẹ̀yìn báyìí ó dẹ̀ tún padà wá ní ìyá Túndé mo ní ìsá ikú yẹn àwọn ọjọ́ ń lọ ni o mo ní kí ló dé ó ní àwọn máa lọ ni ìwárò kò ń ṣeré ni mo ní ẹ̀jẹ̀ tètè máa lọ àwọn ọmọ yín bàtí ń wò yín lọ́ọ̀kan oníṣòwò ń bá ó ti ṣéèjì ojú ẹ̀ ó ti frank ojú ó ní tíṣọ́ọ̀bù ni mo sọ fún yẹn náà àjọ ńlọ ni mo wá ní kéyìn tíṣọ́ọ̀bù aṣọ tí mo ronú ilé fi gbọ́ oúnjẹ náà ni mo ro dé inú ṣọ́ọ̀bù mi ò wọṣọ kan tó táńjìbù tó dàbí ẹni pé èèyàn tẹ̀lé wọ lọ sí tòkù ń bá fẹ́ lọ sí tòkù ẹ wá ní kí tẹ̀lé yín kí tẹ̀lé yín báyìí lọ sí èkó mo lẹ́yìn ẹ bẹ́ẹ̀ ṣe ó ní kí máa waste time òun kíákíá ó ti fàjúrò inú ti bí inú sì wá bí mi náà mo sápadà sínú ṣọ́ọ̀bù torí mi ìfẹ́ àárẹ̀ o mo ti ṣọ́ọ̀bù rẹ́rẹ́rẹ́ ó dẹ̀ ọ̀nà èkó bó ṣe ń sọ̀kan lèmi náà gbé fún ní méjì méjì torí inú ti bí mi náà títà fi dẹ́kù onílọ pàtí ni gbàtà dẹ́kù ó kàn fẹ́ onífẹ́ ṣe dáyẹ̀yẹ ara ẹ̀ lẹ́yìn gbàtà dọ́hùn ó bẹ̀rẹ̀ eré tó bá dẹ̀ máa bẹ̀rẹ̀ eré bẹ́ẹ̀ yẹn sẹ́ńtà ibi tó bá gbé jókòó ló máa fẹ́ kí ìyàwó òun jókòó lẹ́yìn dípò tó bá ti ń bojú ẹ̀yìn kó máa rí ẹ èmi ṣáà ìgbà tó tó táìmù tó yẹ pé wọ́n láti close tó pẹ́ o ni mo rí tó ọmọ musbau yẹn dé pẹ̀lú taxi yẹn àtàwọn kan wọ́n bá bẹ̀rẹ̀ sí bọ́lẹ̀ ní òun tọ̀ wọ́n á ń ṣeré ẹ̀ lọ òun kọrin lọ. Wọ́n ń wòfòófòó ńbẹ̀, wọ́n ń wò ó. Èmi èmi ò kú mi kú mi kú lọ sí party tó jẹ́ pé ó máa kó wọn wábẹ̀ rí. Mo máa ń gbà lọ party o but mi ì lọ rí àfi ìyẹn. Ìgbà tó yá ṣá ni mo rí i pé wọ́n wábi ìjókòó fún wọn, wọ́n jókòó. Wọ́n ń kùùyùngbà, wọ́n ń sọ̀ hùnhùn. ń jẹ́ bẹ́ẹ̀ títí ó fi paná eré. Ìgbà tó paná eré tá ń bọ̀ láìsí ìyẹn kó wọn aṣíwájú àwọn tó jẹ ìyàwó gbajúmọ àbẹòkúta yìí ó wà nù wọn tí mi fẹẹ dárúkọ àwọn tó ń dẹ pera wọn ní gbajúmọ làbẹòkúta yìí náà wà nù wọn gbogbo wọn kò sẹni tí ò jù mí lọ nù wọn èmi ò kọbi ara sí wọn gbàtà máa dé. De... abẹ abẹ́ obì àbí abẹ́bì náà la máa ń pè é tá a bá tá a bá kọjá Ifọ̀ díẹ̀ síwájú tá a bá ń bọ̀ lábẹ́òkúta níta àwọn ọlọ́pàá ti ń ṣẹ̀kọ̀ ibẹ̀ ni takisí yẹn ti dé kan tó mú àwa dẹ̀ ń bọ̀ lẹ́yìn wọn àwọn wá ń ṣe bíi wọ́n ṣáà ń sáwọn ọlọ́pàá pé iná ń béèrè lọ́wọ́ àwọn fún kí náà dá wọn dúró fún àwọn níyàwó aláàjì àyìnlá ọmọwúrà ọkọ wọn ń bọ̀ lẹ́yìn wọn nǹkan kan ọ̀rẹ́ wa ń sọ fún wọn pé ṣáyìnlá ló ra yunifọ́ọ̀mù sáwọn lọ́rùn àbùn ló gbà wọ́n páàkì wọn páàkì wọn bí ìbú lọ́wọ́ ní aláàjì àtàwa náà bá débẹ̀ ó bá dúró ó bá bọ́lẹ̀ bá là wọn kí ló dé ni ọlọ́pàá bá rojọ́ pé àwọn obìnrin pípò yìí báyìí báyìí náà ń sọ sáwọn Ayárábiàsá bẹ̀ wọ́n pé kán má bínú nǹkankan ọlọ́mọ́ra àwọn wí pé ṣé wọ́n ti mọ ọ̀rọ̀ àwọn obìnrin. Wọ́n bá rìlíìsì wọn, wọ́n bá kó sí mọ́tò, wọ́n bá ń lọ, àwa náà bá tẹ̀lé wọn. Ìgbà tá a wá dÁbẹ́òkúta, àwọn náà ti kọ́kọ́ ṣíwájú wa dÁbẹ́òkúta, wọ́n ti gbà dé bàbá wa olóògbé um Agbéjàpá ọba Bàbá Músè Díkù wọ́n ti gba ID wọn wọ́n ti lọ rìpọ́ọ̀tù mi wípé ìgbà táwọn dé pàtí yẹn tálàjì bá ti ráwọn lọ́ọ̀kan tó bá ti lọ sí pàtí bẹ́ẹ̀ yẹn ó má má kí àwọn mẹ́sàn-án mẹ́wàá ni kò tẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé ò rí wọn kò tẹ́ kí wọn ọmọ ìgbérè yẹn tẹ̀ ti lójú kò sì bí ó ṣe jẹ́ lójú ẹ̀ wípé ẹjọ́ ẹ̀ náà wá fi sùn wípé nǹkan tálàjì ṣe ó dùn àwọn gan-an ó wá àwọn ó ṣe gbá bàbá bá dẹ̀ rẹ̀ ni gẹ́gẹ́ bí àgbàlagbà bàbá á sọ fún wọn wípé owó ọyẹmọ rè bí ìyàwó ilé kan lẹ́yìn náà ẹ̀yin náà ẹ̀yin lẹ fàbùkù lẹ́sẹ̀ láàtọ́ sì sọ pé ìyàwó ẹ̀ wà ń bẹ kò yẹ kẹ́yìn gbọ̀ngàn fúnra ara yín kẹ́ lọ síbẹ̀ yẹn ẹ̀yin náà lè gbà náà tó bá jẹ́ yìí ìpọ́nmọ́ ẹ kò lẹ́bi yín o ẹ̀yin lè jẹ gbogbo ẹ̀bi ibẹ̀ yẹn o báwọn ṣe máa ṣe kó ń bẹ àwàdébẹ̀ aláàjì bàbá ń béèrè lọ́wọ́ aláàjì aláàjì a máa rí i pé bàbá ẹ má dáhùn jàre nǹkan kan agbójú bàbá ṣáàdì aláàjì lẹ́bi èmi ò bá wọn rojọ́ kankan tàfi lọlé ìyàwó adélé tí wọn pè ló ń bí mi wọn á bẹ̀rẹ̀ sí í bá mi sọ̀rọ̀ òun pẹ́ẹ́tì mi òun ṣe gbogbo ẹ̀ èmi torí òun náà ò lè gbà á um eh, bọ́ì kan wà ọ̀rẹ́ àbúrò ẹ̀ ní ọ̀ṣọ́nà pé ń wá látẹ̀kọ́ tọ́làjì bá ti rí ọmọ yẹn torí tó bá fẹ́ lọ ṣeré níbì kan ọmọ yẹn á dé torí influence ti àbúrò ẹ̀ ni nìyẹn ṣe máa dé tọ́làjì bá ti fògbójú ogún á ní bọ́ì yẹn ó máa máa bínú ó máa máa bí ó máa máa sọ̀rọ̀ ó máa máa pàṣẹ mi mọ ọ̀rọ̀ ẹ kò tẹ wà yé mi bóyá ó rò pé bọ́ọ̀yì ẹ̀ ń bì friend mi ni kò yé mi ṣá lọ́rọ̀ kan ṣá gbàtà délé tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹnu ẹ̀ tó ń ṣàlàyé tó ń bẹ̀bẹ̀ tó ń ṣe gbogbo èmi ò wojú ẹ̀ o èmi náà bẹ́ẹ̀ bá wọ́ dáadáa títí àtúpadà sọ́dọ̀ bàbá tó padà síbẹ̀ tó lọ́ọ́ fẹjọ́ mi sùn bàbá tó ránṣẹ́ pè mí wọ́n bẹ̀ mí wọ́n ṣe gbogbo ẹ̀ èmi ṣáà ń wò. gbogbo ìwà wípé kéèyàn rí nǹkan kan kára ẹ̀ ti gbóná ju ọmọlàkejì ẹ̀ lọ wá dé rí àwọn ìyàwó níyàwó wàá má kó wọn kiri wàá má pè wọn wàá dé ní ẹnì kankan gbọ́dọ̀ wojú ìyàwó tiẹ̀ ó wà fún un ó tẹ̀ wà ní ẹ̀jẹ̀ rẹ̀ gan-an ó ṣáà síbẹ̀ ṣáà ẹ ṣe gidi gan ni mà tíyẹn túmọ̀ sí pé Alhaji Àyìnlá Ọmọwúrà wọ́n ń jowó gidi gan. ara ìgbóná ara ìgbóná. ẹ kì í ṣe pé wọ́n ń ṣàdédé jowó náà nítorí pé wọ́n rí i pé ẹ rẹwà gan wọn dẹ̀ fẹ́ jẹ́ pé àwọn ọkùnrin míì gbá wọn mọ ilẹ̀ kọ́ gbá yín mọ́ wọn lọ́wọ́. àwọn tó ń hùn gbé yẹn ń kọ́ wọn rẹwà àbọ́kùnrin kọ̀ọ̀kan ló fẹ́ wọn èdè tẹ́ wá wo ni mo rẹ́. ẹ ṣe gidi gan ni mà lẹ́yìn um àwọn olórin wo ni tí wọ́n um àwọn olórin wo ni wọ́n gbajúmọ̀ ńgbàna lọ́hùn-ún tó jẹ́ pé um wọ́n gbajúmọ̀ dì sìn tí wọ́n máa ń wá sí ṣọ́ọ̀bù yín náà ńgbàna lọ́hùn-ún láti wá ṣe fàájì ńgbà yẹn tẹ́lẹ̀ dárúkọ fún wa mọ́. kò sólórin kan tó dé ṣọ́ọ̀bù mi wá ṣe fàájì o yàtọ̀ sí tó bá wà láàjì wà fúnra rẹ̀ tó bá lè ti dé ṣọ́ọ̀bù mi tán àbá ti bá wọn ò ní dúró rárá wọn ti ẹ̀ ní jókòó olówó yọ̀ wá kò jẹ́ jókòó wá ní bàbá dáa bá ní ìsìn ìná jáde ẹ wá dódò wọn ní láéláé wọn á padà wà má ẹ bá ń jíṣẹ́ fún wọn kódà fásitì kódà gamọ iná máa ń wá wọn wá ọ̀pọ̀lọpọ̀ ló ń wá wọn wá wọn ò jẹ́ dúró wọn ò jẹ́ dúró dàlàjì o. kí ló dé tí wọn ò lè dúró mà. torí ibi tàlàjì máa ń kàǹtì ẹsẹ̀ fún wọn ọ̀tọ̀ ni àwọn náà ti mọ̀ para ìgbóná. ok ó lè dé ó lè rò pé kí ni wọ́n ń jókòó dé mhm. pé àbójú ìyàwó mi lẹ̀ ń wò. nígbà tẹ́ ẹ bá mi kí lẹ̀ ń wá bí mi lẹ̀ ń wá ta ni alhaji ayíǹde ọmọwúrà wá trust débi wípé kódà kí wọ́n jọ bá yín nínú ilé gan-an ayíǹde ọmọwúrà ò lè fajú ro wípé nǹkan kan wà láàrin yín dárúkọ. ó wà ni ilégbèé ẹ̀ náà dẹ̀ ni bọ̀dà ríbidú kò sẹ́ni tí ò mọ̀ bọ̀dà ríbidú kódà tó bá ń bọ̀ lọ́ọ̀kan tí bọ̀dà ríbidú wá jókòó tí bá jókòó lórí ẹsẹ̀ bọ̀dà ríbidú kò tí ẹ jẹ wo bẹ máa wọ ṣọ́ọ̀bù náà máa jókòó tiẹ̀ ní máa máa sọ̀rọ̀ ọjọ́ máa máa bùyà ńlá ya aya ara wọn máa máa dàpàrà ó trọ́ọ̀sì bọ̀dà ríbido kódà ó trọ́ọ̀sì ẹ̀ ju ọmọ ìyá ẹ lọ. Alhaja Ayinla Ọmọwúrà wọn trọ́ọ̀sì Aríbidó elégbé wọn tí wọ́n bá rí lọ́dọ̀ yín hmm. wọ́n trọ́ọ̀sì ẹ̀jọ́ ẹnikẹ́ni lọ hmm. wípé à ẹni yìí kò lè ta fèlèfèlè lọ́dọ̀ ìyàwó mi ẹ ṣé gidi gan ni mà oúnjẹ wo ni Alhaja Ayinla Ọmọwúrà fẹ́ràn kí wọ́n máa jẹ tẹ́ mọ̀ wípé à táyìnlá bá ti dé ilé yín gbà náà lọ nǹkan báyìí lè máa sè fún tó máa jẹ. ẹ̀bà ni o ó lè jẹ̀bà lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ó láìkì ẹ̀bà tẹ́ ẹ̀ kò tẹ́ ẹ̀ gbá ti ráìsì rárá ó lè jẹ̀bà láàárọ̀ kó tún jẹ lálẹ́ gbígbà tiẹ̀ pẹ̀lú ọbẹ̀ tó bá dà. nígbà tí Alhaja Ayinla Ọmọwúrà ṣe volume twenty Karimo Ṣe Sure sọ̀rọ̀ mi tí wọ́n fi sọ pé ìyàwó ta bá ti ń gbádùn òbó lòun ó tọ́ tí màá yarí fún un kí ni ìdí um ṣé alhaji ayinde ọmọwúrà ti bá yín fà á pé kẹ́ máa tọtí mọ́ ńgbà náà lọ́hùn-ún ni tí wọ́n fi mú ọ̀rọ̀ náà wọlé orin àti wípé nígbà tí orin náà jáde tẹ́ ẹ gbọ́ bí wọ́n ṣe kọ báwo ló ṣe rí nínú yín mà. kò dùbọ́ ẹ̀kọ́ kan nínú mi torí mo ti mọ̀ pé ẹ̀jẹ̀ tá a dámọ̀ ni ó ti wà ní ẹ̀jẹ̀ èmi ò wọ́rí àti wípé ó ti sọ wípé kì í ṣe títí láyé màá ṣe ìjì iṣẹ́ yẹn ṣẹ́ n kò nígbà kí n má tọ́ tí màá sọ pé ọjà wídógìnrin ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti sọ. bí a ṣe wọnú ilé yín lẹ́ẹ̀kan mọ́ a rí àwòrán kan tí ẹ ya picture níbi kaaba ní mẹ́ka ọdún wo lẹ lọ sí mẹ́ka mọ́. mo lọ sí mẹ́ka ní nineteen eighty two stroke eighty three. ọmọ ọdún mélòó lẹ wà ń gbà náà lọ nígbà tẹ lọ mẹ́ka yẹn mọ́. Ah. Hmm. àti marlow ọmọ ọdún thirty years um hmm. àti marlow bíi thirty years after. Eh, kí ó tó di wípé alhaji àyìnlá ọmọwúrà jáde láyé ǹjẹ́ ẹ fi ìgbà kan regret wípé ah kí ló dé tí mo gbà fún bàbá yìí láti fẹ́ mi ǹjẹ́ fi ìgbà kan regret mọ́ um gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò sí um arẹmájà kò sáàjàmàrè àjààjà kan lọ títí danin-danin tí mo fi bínú jáde pé bóyá mi ò ní fẹ́ ọkùnrin mọ́. ẹ ṣeun gan-an ìyá mi ní gbogbo àsìkò ìgbà tí báyọ̀wùmí tí ó kó nínú báǹdì àlíájà yẹn lọmọ wúrà ń gbaná lọ tíyẹn tó tí ó dẹ̀ dá mi lójú pé ẹ̀yin náà máa mọ̀ sí nígbà náà lọ tí Àyìnlá Ọmọwúrà tó ń gbìyànjú láti gba ọ̀kadà lọ́wọ́ Báyéhùn. Ǹjẹ́ Àyìnlá fún yín láǹfààní láti ẹ̀ advice wọn nígbà náà lọ́hùn-ún pé Àyìnlá o má ṣe báyìí o ṣe báyìí o ṣe báyìí nípa Báyómi àtọ̀kadà? Ǹjẹ́ ẹ lè rántí àwọn nǹkan tẹ́ jọ sọ nípa ẹ̀ mọ́ àbẹ́ ẹ̀ jọ sọ nǹkan kan nípa ẹ̀? Èmi ò tiẹ̀ mọ̀ pé bóyá ó gbọ́kadà kò gbọ́kadà bẹ́ẹ̀ tí mo mọ̀ gbà tí wọ́n jọ ń dráàgì ọ̀rọ̀ tó jẹ́ lọ́sàn-án ọjọ́ kan ọjọ́ kẹta iná ni Báyómi pa Aláàjì ẹ má bínú àwọn kan ni wọ́n jọ ń dráàgì ńgbà náà lọ́hùn tẹ́lẹ̀ sọ tẹ́ bá rántí mọ́. bó ṣe wá sí ṣọ́ọ̀bù ìjọ yẹn náà èmi gan alára àti àsìkò ẹ̀dà àkebà tó kò lè kú ni torí ẹ̀yìn kò rẹ̀yìn la gbọ́ yé pé pistol wà lápò ìjọ yẹn kó dẹ̀ ṣe irá làjì báyìí ló bẹ̀rẹ̀ sí bá fà tó lóun máa wọ inú ṣọ́ọ̀bù oní kò gbọ́dọ̀ wọ ṣọ́ọ̀bù mi ó wá ní kí ló ń ṣèwọ ọmọ yìí àbòrí ẹ pé mo ní orí tèmi pé o oníyìí bá mọ̀ ẹ́ ó jẹ́ kìlọ̀ fún ẹ ó ní kí n kúrò lọ́nà fún mo ní kì í ṣe inú ṣọ́ọ̀bù yìí o mo dẹ̀ la dígàgà ojú ọ̀nà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi èmi náà dẹ̀ sọ̀rọ̀ sí wọn dáadáa ọjọ́ yẹn. lẹ́lẹ́yìn kò rẹ̀yìn làwa gbọ́ pé ijọ́ yẹn gangan ló tẹ̀fẹ̀ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ pé pistol wà lápò ẹ̀ bá dẹ̀ fi padà dẹ̀ ní ọ̀nà ṣọ́ọ̀bù kó bá lọ. níyẹn alápò báyé wú mi. ìjọ kẹta ìyẹn gangan ti jẹ́ pé ó wá pa àdá yìí. Ìyá mi ẹ jọ̀ọ́ ẹ má bínú ǹjẹ́ ẹ lè bá wa sọ nǹkan tó fàjà láàrin wọn gangan mọ́? um ẹ ṣé mo kàn rántí pé lọ́dún yẹn Alhaji lọ ṣeré ní ìlú Haruna Ìṣọ̀lá níjẹ̀bú-ìgbó ó là ṣe àwọn kan fẹ́ jíjó kan ijó ọdún ọdún Christmas ń bọ̀ So, èmi dẹ̀ strong. Mo wà ní condition. Ó wá lóun lè fi mí nìkan ṣoṣo sílé. Ara mi ò yá rárá mi lè jẹ nǹkan kan. Wọ́n bá mú mi wípé àjọ máa lọ ni, a bá jọ lọ. Hòtẹ́ẹ̀lì tí wọ́n gbà fún wọn, ilé ibẹ̀ gba yàrá ibẹ̀, wọ́n ní kémi jókòó mi síbẹ̀. Gbogbo oúnjẹ tí wọ́n gbé wá fún wọn ńbẹ̀, iyán, àmàlà, Rice nǹkan kan kò sí kan tí mo lè jẹ ń bẹ mi lè jẹ kò mí jẹ aláàjì bá bẹ̀rẹ̀ sí dápàrà gẹ́gẹ́ bí ní tí mo oníbẹ̀ ṣe wà tán jẹun tán yó tán ọmọ oníṣẹ́ ọmọ ẹ̀yìn jésù jésù ẹnìkan ló máa pa ọmọ ẹ̀yìn òun ah! bá ẹ́ aláàjì kí ló wàá sọ lẹ́nu ó ó ní ìyá túnde ó náà gbàgbé kóun kájọ lọ ilé lọ́jà lánàá kó la wo fíìmù bíi gúdásì ṣe gba yéésù ó ní bí òun ṣe ń wò onẹ́nìkan ló máa pa àwọn náà yìí gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí pé bọ̀dà rúbìrú bẹ́ẹ̀ bí kì í ṣe wọ àtẹniṣe mẹ́sì bẹ́ẹ̀ bí èmi kọ́ àyìnlá àgọ́bà bẹ́ẹ̀ bí èmi kọ́ Eh, ajíṣegírí bẹ́ẹ̀mí bí èmi kọ́ gbogbo wọn ṣáà ń pè sí bẹ́ẹ̀mí kí òun pè bí ìwọ kọ́ ìwọ kọ́ gbàtú kọ́ ọmọ ìdàbá yìí òun ní bẹ́ẹ̀mí di oníwọ̀ gan oníwọ̀dù máa pa òun ah, ó wá ṣéǹjì ojú inú ti bí ó ní pé èmi lèmi máa pa yín àlàjì bí mo ṣe ń ṣe pẹ̀lú yín tí mò ń bá yín ṣe gbogbo ẹ̀ tí mò ń tọ́jú yín tí mi ìdààmú yín ó ní ṣé ó wá jẹ́ wípé ẹ wá rò pé èmi ni máa wá pa yín ó ní mi ì lè pa yín ó ní mi ì lè pa ó ní àwa sọ pé láàárín gbogbo wọn àwa sọ pé èmi ni máa pa ó ní wọ́n ni máa pa mí ó ni pé bá a gbowó bá a gba èrè pọ́nmẹ́ ọgbọ́n pọ́n ò ní sìn ó ní sẹ́ẹ̀dì kó ìdìdì fa gbogbo owó fún mi ó ní òun lè máa fún mi ní kọ́bọ̀ ó ní tó bá dẹ̀ wù ẹ̀ ó ní lè kù pé fún ọmọ ìdògùn wá fún un ó tó bá tásìkò tí àwọn gbọ́dọ̀ lọ ṣeré fẹ́lẹ́ rí ó kò gbọ́dọ̀ máa lọ ṣeré yẹn ó ní ti wà lọ́rùn ó ní òun lórúkọ jẹ́ ó nígbà tí ó jẹ́ pé ìwọ ló máa pa wọn ó ní ìwọ ní ẹ̀kẹ́dẹ̀ rẹ̀ ó ń bá ara aṣọ kan tó jẹ́ aṣọ ńlá tó ń bá rà ó máa ra tiẹ̀ ó ní kò dìde ṣe kó máa ra tiẹ̀ ó náà jọ ń ṣe bákan náà ni ó ní kò sí pé ohun kan tó máa sọ pé ó fẹ́ tó ń kì í ṣe fún ẹ onítorí ẹ ló ṣe sọ wípé ìwọ ló ṣe máa pa wọn ó rà ní èmi aláàjì èmi lẹ ẹ̀sìn èmi lẹ pé èmi ni máa pa oníwọ̀rì máa pa mí Ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ ṣòdàbọ̀ ọ̀rọ̀ Gueddesi pẹ̀lú Jésù. Háà! Ó dùn ojú rẹ̀ ṣéǹjì ńjọ́ yẹn. Wọ́n kù sẹ́rìn ọdẹ wọ́n dẹ̀ rẹ́rìn-ín. pé ó dùn gan-an. pé yẹn ká dáa tó títí yẹn. So ìgbà tó dẹ̀ yá, wọ́n kúrò ní yẹn. ẹ̀yìn náà ni wọ́n á gbọ́ pé ó kọ̀ látàn máa pa yẹn àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé èmi náà mọ̀ dáadáa tí gbogbo ìlú sì mọ̀ wọ́n dẹ̀ lọ ṣe mítìn àwọn mẹ́rin wọ́n ní ta ló fẹ́ ṣiṣẹ́ yẹn wọ́n ní báyé ò fọlọ́ntì àpéwọn àṣẹ so ẹ̀yìn tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lèmi gbọ́ gbogbo yẹn láàárọ̀ ọjọ́ yẹn aláàjì jẹun tán ní ilé Dáúdà pẹ̀lú àwọn ọmọlẹ́yìn Aláàjì bíi méjì kan wọlé, wọ́n wá ní ẹnìkan sọ pé òun fẹ́ ràlàjì, wọ́n fẹ́ gbé eré kan fún wọn. Ó ti plan pé òun fẹ́ tẹ́ fẹ́ lọ sí Èkó níjọ́ yẹn gangan. Ìdà bíi ẹni pé àwọn MI wọ́n sọ pé wọ́n fẹ́ rí i. bá dẹ̀ ló dáa. Ìgbà dẹ̀ jẹun tán, èmi náà dẹ̀ múra ṣọ́ọ̀bù, wọ́n gbé mi. Nígbà tá a délé epo ibẹ̀ Kòjó yẹn, ká má fi gba àjítàdùn típà kan kàn yọ sí wa lẹ́bùrùbù ọlọ́run ló ṣèèfù wa bá parí gbogbo wa ni aláàjì bá pariwo pé ẹ wo lórí burúkú ó máa pa wá má pa wá o ọkàn mi sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kan tí a lè ṣẹlẹ̀ yìí pé ọlọ́run ti kọ́ níjọ́ yẹn pé aláàjì ṣá máa kú ọlọ́run dẹ̀ ṣèèfù wa onítìpà yẹn ń bẹ̀bẹ̀ adé lọ́ọ́ tiwa ìgbà tá a dẹ̀ déwájú ṣọ́ọ̀bù mi tó sọ̀ mí kalẹ̀ wọ́n ah, ṣe ṣí báyìí ẹ̀mí kan sọ sí mi lọ́kàn wípé kí n pe aláàjì padà mi mọ nǹkan tí mo tẹ̀ fẹ́ sọ pet wọ́n máa ń ṣọ́ wà ní àwọn aráyé kò ràn tara wọn rí ìjọ ìmùyà dáyé ti dáyé ah, mo wá sọ wípé a sọ pé ilé náà ti ń bọ̀ látàárọ̀ ìṣe èrò sọ̀kalẹ̀ ní mọ́tò òtútù ń ṣe hehehehe pé kó wàá mú mi dá dúró bóyá ká ní mo dá dúró ń jọ yẹn kí n má sọ̀rọ̀ tèmi à sọ bóyá lọ́nba yìí pé kí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀ ṣàmì ìlú sọ bá ní sọ̀rọ̀ àti kó má lọ mo bá dé lọ rè mo bá rí tí kò máa wá sí ṣọ́ọ̀bù tèmi bí mo ṣe ń ṣílẹ̀kùn báyìí ni mo rí àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tán bẹ̀rẹ̀ sí dé obìnrin kan wá láti fọkànnà olóhùn àbúrò wọn mo rántí ìjọ yẹn kódà ó ra pàfúùn kan wá fún mi níjọ́ yẹn mo dẹ̀ tó iṣẹ́ àṣetà sí iwájú ṣọ́ọ̀bù gbẹ̀ wọ́n ń jókòó bàbá ewé dé bàbá ewé náà wàá jókòó àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ là ń sọ kò tí pé ten minutes ni wọ́n wá pé bàbá ewé pé kó wá wọ́n tà sí mi létí fírí pé wọ́n ti padà ya àyìnlá ìsinyìí wọ́n bá ké gbé pé yéè bẹ́ẹ̀ pé kí ló ń ṣe mí kí ló ń ṣe mí wọ́n sọ pé aláàjì yìí wọ́n tó kọ́kọ́ lù wọ́n bẹ́ẹ̀ yẹn wọ́n tó ti gbé wọn lọ sọ́ọ̀sìtù kí ló àmọ́ ah, ní irọ́ ọ̀nà wọn lọ́mọ náà jọ máa débẹ̀ ni màá súrì tilẹ̀kùn bàbá ẹ̀mí omi ń jábọ́ lójú ẹ̀ èmi náà ń ké gbogbo wa ń ké àti wúmà yẹn ó bá di ọsibítù akin olùgbàdé bá a ṣe ń wọ ọsibítù báyìí wọn ń gbókùn aláàjì ìyá yìí látòkè sọ̀kalẹ̀ báyìí. Wọ́n á ṣe bí ẹni sọ pé kò ni. Ọ̀nà tó di general hospital Alhaji ti kú immediately. Torí bó ṣe sọ kìíní ẹ̀ sí lórí, tọ́ḿbìlà ẹ̀ ti wọ inú orí Alhaji lọ. Ẹ̀jẹ̀ tí bàmá bíléèdì síta, inú ló ń bíléèdì sí. Ìgbà máa dé general, wọ́n ní má jẹ́ gbọ́ra lẹ̀ báyìí. Wọ́n ní tòmì ojú tòmì ojú ló fi ń ṣe operation yẹn ah mo ní nǹkan ti ṣe é. dẹ wà èmi wá wọn gbé mi bá sílé ọ̀dọ̀ wa níjọ́ yẹn kí ló la tẹ fẹ ká lọ́rọ̀ aláàjì. ẹ ṣé gidi gan ni mà mm-hmm. nǹkan tí àlẹ́ ajá yẹn ló mọ wúrà tí wọ́n sọ láàrin àwọn báǹdì wọn gbà yẹn wípé Eh, Júdásì kan ló máa pa òun. Ṣé eh, ìrírí tẹ́yìn rí nígbà yẹn ṣé bíi pé Àyìnlá Ọmọwúrà fi ṣe àwàdà ni àbí wọ́n mean nǹkan tí wọ́n sọ nígbà náà lọ́hùn-ún mà? Mo mean ní àpẹẹrẹ tóun náà rí ni o. Ọlọ́run Ọlọ́run fún ní Ọlọ́run fún ní ẹ̀mí ìríran ẹ̀ ni. Ìyá mi ẹ má bínú tẹ́ bá ní pé ọ̀rọ̀ yìí pọ̀ ju ẹnu mi lọ. Lẹ́yìn ìgbà tí Alhaji Àyìnlá Ọmọwúrà tí wọ́n jáde láyé ó máa tó bí ọdún um ọdún mélòó sígbà náà lọ́hùn-ún kó tó di wípé ẹ rì márì mọ́. Hmm. lẹ́yìn tí aláàjì kú bíbàjẹ́ àwọn fámìlì mi torí mo ti sọ pé mi ní lọ́kọ mọ́ láéláé ó tó gẹ́lẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run sọ fún mi wípé gbogbo ọkùnrin ló máa máa wà. Still yet náà, àwọn tó jẹ́ ọ̀rẹ́ Fáláàjì tó ń pè wọ́n lọ́rẹ̀ẹ́ ńgbà ayé ẹ̀ ká ní wọ́n tẹjọ́ lóde. Wọ́n pe ọkùnrin kan lórúwò mọ́kà. Ó dàbẹ̀ ní apá Haúsá ni ẹran ló ń tà bówàlà. Òun pẹ̀lú um Alhaji Adéníkàn kékeré kì o, ọ̀rẹ́ ni wọ́n. Ó máa ń approach mi kódà mi ti ìlọ̀kan ní gbogbo táàmì tí mo sọ yìí jọ́ọ̀ṣì débọ̀dà isaac amọ́dẹ bí gbogbo wọn ṣe ń lọ́bẹ̀ náà ń yà ṣọ́ọ̀bù mi tán wá mutí tán ń bá mi ṣeré bẹ́ẹ̀ ló tún rìpíìtì ọ̀rọ̀ yẹn tí wọ́n á ń sọ fún yín pé ẹ̀yin ponú náà ṣé bẹ́ẹ̀ yín pẹ́yìn ọ̀rẹ́ aláàjì mo ń tọ́bi mo fẹ́ bẹ́ẹ̀ fún ayín adẹ́nìkan wá ní ẹ̀hẹ́n ọ̀nà ọ̀rẹ́ ń lo eléyìí náà ọ̀nà ẹni náà bá ti kú lóun ò bá ṣọ̀rẹ́ mo níṣẹ́ ìwárò pẹ́yìn kò ní kú mọ́ mo níbi tó gbé lọ gbogbo iná ẹ̀dẹ̀ ńlọ́ọ̀bẹ̀ lágbára ọlọ́run ẹ̀ má padà síbẹ̀ mo níbi gan máa padà síbẹ̀ mo ní pẹ̀sẹ̀ntì bá ṣe ń tẹ́nìkan ò ṣe rí ojú àárín nǹkan tẹ́nìkan ò rí mo níbi kì í ṣe ẹni tẹ́ ilé approach mo sọ bẹ́ẹ̀ fún wọn jọ́nẹ̀ wọ́n dẹ̀ kúrò ṣọ́ọ̀bù ọgbà pátí tán lọ ẹ̀yìn náà lèmi náà ṣẹ̀ṣẹ̀ wà lọ́ọ̀bẹ̀ torí mo ń láti lọ ni torí ẹ̀gbọ́n mi ní bọ́dà ìsáàkà mọ́dẹ mo ń láti lọ títọ́ fi parí ilé yẹn lọ́ jẹ́ ká ọmọ aláàyè pé kán ṣe gùn kan wá ṣe mi ò dẹ̀ lè ṣe kí n má dìbẹ̀ ó tún jẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi mo lọ síbẹ̀ o èmi náà lọ pàtí ẹ̀ wọ́n ò dẹ̀ tálù mí níbẹ̀ èmi náà lè tálù wọn sọ wípé ẹ̀yìn ìgbà yẹn pátápátá ni mo ṣẹ̀ wá lọ sí mọ́kà ìgbà tí mo ti mọ́kà dé ni mo lọ́kọ̀ọ́. ìyẹn túmọ̀ sí ká sọ wípé bí a bí nineteen eighty three ṣáà sí nineteen eighty two ìbẹ́ sọ pé eighty two lẹ lọ sí mẹ́ka. two stroke eighty three ni mo lọ sí mọ́kà. ẹ máa ti tọ́ ọmọ ọdún mélòó báyìí mọ́. aláwa kìbà mo ti wà ní eighty something mo ti gbé pẹ́ lórí eighty. lágbára Ọlọ́run ẹ dẹ̀ máa dàgbà fún wa jù báyìí lọ. àmín. èyí tó kù tẹ tẹ máa lò lórílẹ̀ èpè ẹ nílò nínú ìnira. àlámà mi ẹ dẹ̀ máa jẹ wọn mọ pẹ́pẹ́pẹ́ nítorí àsìkò tẹ́ wà yìí àsìkò tó yẹ kí ẹ máa jẹ wọn mọ ni ká máa wá sọ fún yín pé ìyá mi bóyá lóṣooṣù ni ìyá mi ó yá ẹgbà nǹkan báyìí ẹgbà nǹkan báyìí Ọlọ́run á gbà bẹ́ẹ̀ fún yín Ọlọ́run á ṣe bẹ́ẹ̀ fún yín. ṣùgbọ́n àwọn abàṣe wà yìí agbára tiwa náà ì tí Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ tó bẹ́ẹ̀ kẹ́ ju bẹ́ẹ̀ lọ. àmì o ẹ̀rí jẹ́ ẹ̀rí mu ẹ̀rí náà ẹ̀ṣẹ́ kò sí lọ́wọ́. àmì o gbogbo àwọn fáǹsì Alhaji Àyìnlá Ọmọwúrà àwọn ni wọ́n ń wò tí wọ́n ń gbádùn yín látàárọ̀ mm, gẹ́gẹ́ bí ẹ ṣe ń bá wa sọ nípa Alhaji Ayinla Ọmọwúrà láti ìlú òyìnbó láti Amẹ́ríkà láti Canada òun ni wọ́n ti ń wò yìí so ó dẹ̀ ohun gbogbo àwọn fáǹsì wa àti fáǹsì Alhaji Ayinla Ọmọwúrà kí wọ́n tiẹ̀ wò pé bóyá wọ́n fẹ́ fún ìyá wa ní nǹkan ọdún pé ó yá o ẹ mọ̀ àsìkò yìí ló yẹ kẹ́ máa jẹun ọmọ ká máa fún yín ní nǹkan pé gẹ́gẹ́ bí àwọn ọmọ yín torí ẹ̀yin náà lẹ bí wa ṣé ẹ ní àkáǹtì nọ́mbà màá yá mi. mo ní àkáǹtì nọ́mbà mi dè ní ṣe rí sẹ́ẹ̀tì palaba tẹ́ ń gbé kiri wọ́n ti ra kan fún mi mi mójútu ẹ̀ ṣé mo fi tọrẹ fún kan nú àwọn ọmọ mi bẹ́ẹ̀ sígbà tí ẹ̀ẹ́dẹ́nà katinasi tó wá bí wọ́n tún béèrè sẹ́ẹ̀tì ẹ̀ lọ́wọ́ mi mo ní mi ní kékeré ni mo ní torí mi kà kún mo tẹ̀tù wá ronú pé bí mo ní báyìí tí mo ṣe máa mọ láti lù ọ̀rẹ́ mi kan ló ń sọ fún mi pé tí n bá fèsì ẹ̀ pé kò ṣòro láti mọ̀ pé ní màá mọ bí n ṣe máa máa lò ìyẹn kò wá mú mi pé àkáǹtì nọ́mbà ìkẹrẹ rẹsẹ ni wípé wàhálà báǹkì ọ̀nà mẹ́ta ni mo open bank sí mo rò pé mi sì pọ̀ mọ́ twenty years màá fi passbook mi hàn yín lọ́wọ́ mi bì báyìí tí cooperative ti wà ní sàpọ̀n níbi ṣọ́ọ̀bù kí ni wọ́n ti ṣe pé ọmọ yìí ọmọ aráàgbèyìn tó ń ta plate nínú láti rí bàbá náà ọmọ ọkọ mi nígbà tí bá ṣe orúkọ ẹ o so àárín méjì ẹ ṣá níbi níbi àwọn tó ń ta ìkẹta kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọ́fíìsì àtiwá láàrin bẹ̀ ṣòrogo báyìí náà kọ́kọ́ ṣe cooperative sí mo wà nínú àwọn àwọn àwọn mo fẹ́ mo wà ní àwọn mẹ́mbà mo mọ position mi ń bẹ̀ tó jẹ́ ọjọ́ tí mo lọ withdraw ní báǹkì yẹn máníjà pè mí jókòó wá advice mi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe jọ́mọdé bẹ́ẹ̀ ni ẹni mo wà ń gbà ni bẹ́ẹ̀ mo sá sọ pé mo fẹ́ gba owó mi gbà náà mo ní màá padà wá gbà tán tún kó wọn lọ sí Ṣàpọ̀n lọ́nà olóògùn ibi mo tún lọ rí mo tún lọ ṣí àkáǹtì mi again owó mi ṣì wà ń bẹ ní ìsinyìí ó lè máa pọ̀ ní ìdè bẹ́ẹ̀ mọ́ gbà tó wá tó yá ẹ̀ báǹkì tó wà ní etí ọ̀dọ̀ àlàbá lọ́sìn mi mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń pè. GTB. mo lákàntì ń bẹ̀ passbook ẹ̀ wà lọ́wọ́ mi bó ṣe jókòó bẹ́ẹ̀ ti ibi káàtẹ́ ẹ̀ wà dé báǹkì ẹ̀ tó báyìí ẹ̀ gòkè báyìí ẹ̀ ṣe báyìí èmi àgbàlagbà ah. hmm. wàhálà yín tẹ̀ tí wá sú mi àti pé kí n tẹ bá fẹ́ gbowó mo ṣe máa dá ọmọ ara mi lọ tó bá máa máa mọ owó síbẹ̀ ó máa yí sí ó bá fẹ́ gbà wàhálà máa bẹ̀rẹ̀ ó mú mi pé ó yọ lọ́kàn mi so tí n bá dẹ̀ fẹ́ gba nǹkan kan àkáǹtì nọ́mbà àwọn ọmọ mi ni mo máa ń fi dẹ̀ ni mo máa fi ń gbà owó. ok eh, nígbà tí mo béèrè nǹkan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan hmm. ẹni wípé ìgbà tí wọ́n kọ́kọ́ ra android phone fún yín gbà yẹn ẹ mọ mm. bó ṣe ń lò ṣùgbọ́n ẹnìkan ti wá tọ́ yín sọ́nà ní ìsìn tí yẹn túmọ̀ sí pé tábàárí ìkan nínú àwọn fans wa tí wọ́n tó wọ̀n láti bá yín get android ẹ sì lè lò ní ìsìn mà. máa lò lágbára Ọlọ́run. ok lágbára Ọlọ́run agbára Ọlọ́run dẹ̀ máa kà. àmín. lágbára àwọn tí wọ́n ṣílẹ̀kùn ẹni lágbára àwọn bàbá wa tí wọ́n ti ṣiṣẹ́ gidilẹ̀ kí wọ́n tó lọ bí àgbà ń rí Ọlọ́run máa ṣe àkáǹtì nọ́mbà ọmọ yín dẹ̀ nìyẹn ló nísìn fápẹ́ nísìn bóyá a rí àwọn fáǹsì alájà ìlọmọwúrà kan tí wọ́n fẹ́ ṣèkan sí méjì fún yín pé kẹ́ fi ṣe ọdún new year tá a máa bọ́ sí kí ẹ̀mí wa kó kó ṣe ọdún náà so ok nǹkan tá a máa ṣe lélẹ̀ ṣèbẹ́ ṣá ẹ mọ nọ́mbà yín lórí mà. nọ́mbà tèmi bẹ́ẹ̀ ni. mi ì lórí bẹ́ẹ̀ mo ti rẹ̀ sínú sẹ́ẹ̀tì mi my number. ok. ṣáà lè mú. ẹ bá mú fún ọ ẹ gbé fún ọ wà lórí iṣẹ́ àyìn àbí. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá nílé lóko màmá wa sọ wípé tí a bá rí ẹni tó lè bá wọn get android phone pẹ̀lú àwọn adùn páwọn sì lè lò àwọn máa lò pé wọ́n ti kọ́ wọn bí àwọn ṣe máa lo fóònù náà. nọ́mbà màmá rèé fún gbogbo ẹ̀yin tí ó bá wùn láti fún màmá ní bóyá bí nǹkan ọdún sí méjì tàbí ẹni tó wùn láti ṣe nǹkan fún màmá wọ́n ní pé àwọn ò ní àká nọ́mbà torí àwọn báǹkì tí wọ́n máa ń da àwọn láàmú ṣùgbọ́n wọ́n sọ wípé nọ́mbà àkáǹtì àkáǹtì nọ́mbà ọmọ wọn làwọn máa ń lò so fún ẹ̀yin tí a dẹ̀ lè pe nọ́mbà àkáǹtì nọ́mbà ọmọ wọn báyìí ṣùgbọ́n máa pe nọ́mbà wọn gangan fún ẹ̀yin tó bá wù láti ṣe nǹkan fún wọn ẹ máa pe wọn ẹ máa ní pé kí wọ́n sọ fọ́mọ wọn kí ó send account number account number wọn sí sí yín so ẹ máa lè ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe fún màmá ẹ̀yin tí ẹ bá dẹ̀ fẹ́ rán èmi fẹsẹ̀múlẹ̀ náà sí màmá èmi náà wà available so láti rán mi sí màmá nọ́mbà màmá leléyìí zero seven zero double six two four zero two five nine lẹ́ẹ̀kan sí zero seven zero double six two four zero two five nine lẹ́ẹ̀kan sí zero seven zero double six two four zero two five nine ìyá wa alájà rámọ́tàláì aya anígilájé ó yẹ bá wa ṣàdúrà fún gbogbo ojú tó ń wòyìn láti ìlú òyìnbó láti amẹ́ríkà ni wọ́n ti ń wòyìn títí dé nàìjíríà káàkiri àgbáńlá ayé kí àwọn tó wà ní òkè òkun kí wọ́n kéré oko délé. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ mi tẹ̀sí jẹ́ olólùfẹ́ aláàjì waheed àyìnlá anígilájí ọmọwúrà mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan-an ẹ kú àdúrótì ẹ kú àṣojúṣe ọlọ́run á wà pẹ̀lú yín ọlọ́run á dúró tì ọlọ́run ò ní gbàgbé yín ẹ ní ikú kẹ́ tó kú ẹ ní pàdé àgbákò ẹ ní parẹ́ ẹ ní parun ẹ ní jẹun ẹ bá rí ara ìsúré wọlé ìsúré jáde lórí ẹnì kankan nù yín tọmọtọmọ tayátayá tọmọ tọmọ ọmọ ọmọ kò ní ṣẹlẹ̀ tì í ẹ ní parẹ́ àní wọn ní sun yín mọ́lé wọn ní gbé yín gbé lójijì wọn ní wá àní wá yín tì o. àìríyá àìrímọ àìrìnà àìrìndò kò ní ṣẹlẹ̀ sí i hmm. ó ti ń dá fún yín kò fún yín mọ́ Ọlọ́run kò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí i hmm. hmm. ẹ ní kúkú ìjìjì ẹ ní ẹ̀sìn lágbára ṣe gbogbo ọ̀tá yín ní bàtà fún yín wọ̀ ọ̀tá ọ̀tá òde ọ̀tá bàbá ọ̀tá àkọ́kọ́ ọ̀tá tẹ́ẹ̀mọ̀ ọ̀tá tẹ́ẹ̀mọ̀ gbogbo wọn lágbára Ọlọ́run ẹ ní gborí gbogbo yín máa gbẹ̀yìn mi tẹ́ ń ṣe ẹ̀bẹ̀ tí mò ń yín èmi náà wà pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú mi ọlọ́run á jẹ́ kí n túbọ̀ jẹun yín kí n jẹun inú ìsàrè ọ̀tá wà níyọ̀ wá kò ní já gẹnìmọ́ ẹnìkankan nínú gbogbo yín o ẹ ṣé gan ẹ kú ìfẹ́ o torí pé ẹ àgbà ti dé náà àmọ́ nígbà àti lákòókò ẹ bá ṣáà ti gbọ́ pé màmá rí dé màá fẹ́ pé bí ẹ ṣe ṣe dojú mi ẹ ṣe bẹ́ẹ̀ fún mi lẹ́yìn mi lẹ́yìn mi ọlọ́wà níjẹ́ kí mo sáré ẹnì kankan nù yín lágbára Elédùmarè hmm. ojú mi ò ní rí ìrìkúrì tí mo ní gbọ́gbọ́kúgbọ́ hmm. gbogbo ọ̀n tèmi náà ọlọ́run á bá mi dá wọn sí hmm. àti gbogbo ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ ọ̀rẹ́ ọmọ orogún mi gbogbo ọmọ ọkọ gbogbo abánigbélé gbogbo aládùúgbò mi ọlọ́run bá mi ṣe àánú fún gbogbo wọn gbogbo ibi tó ti oníkálukú tí ń ṣọgbọ́n wì ọlọ́run nìjẹ́ ó parẹ́ kò ní parun gbogbo ohun tó wà ní Canada ni London gbogbo ohun tó wà ní Amẹ́ríkà tẹ́ wà ní South Africa gbogbo ẹ tẹ́ wà l'Abidjan gbogbo ẹ tẹ́ wà l'Abidjan ibikíbi tẹ́ wà lágbàáyé Canada torí wọ́n máa ń jíṣẹ́ yín náà gbogbo yín ni mo kí látòkè délẹ̀ kò ní sún yín kò ní rẹ̀ yín bẹ́ẹ̀ wá ṣe nífẹ̀ẹ́ aláàjì ọlọ́run olódùmarè bá mi nífẹ̀ẹ́ yín tọmọtọmọ ọlọ́run á jẹ́ kó ọmọ yín ra láàánú ẹnì rí wàhálà lórí ọmọ ẹnì rí ìnáwó ìdì lórí ìyàwó lórí ọmọ lórí ọkọ àtijẹ àtìmú kò ní ní la ẹ ní tẹ́ ní tìkà ẹ ní jẹ́ wọn ta yín kò ní já gini mọ́ yín ẹ wà ní ṣe bára gbẹ̀yìn ayé yín èmi rámọ́tàlá yàdùn ni mi kì í ṣe oníbàárà mi ṣe bára torí gbogbo ọmọ aráyé oríṣiríṣi ni wọ́n máa ń káǹtì nǹkan sí àwọn pípù ìwọ́n ti ń jọ mí lẹ́nu láti bí ìjọ mẹ́ta mi ì dáhùn torí ọ̀rọ̀ wọn èèyàn wa especially lẹ́gbàá ó ń mì síwájú ó ń mì sẹ́yìn ni àmọ́ mo mọ̀ pé ìfẹ́ lẹ ní ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ nífẹ̀ẹ́ mi ẹ nífẹ̀ẹ́ aláàjì olóògbé ọlọ́run ọba tó wá fìfẹ́ sí i lọ́kàn kò ní bá nǹkan yín jẹ́ ẹ rí wàhálà ẹ rí dààmú mí ní gbúrò kọ̀ọ̀kan nú yín sọkún gbogbo tẹ́yìn tẹ́jà láàánú mi báyìí ọlọ́run àrọ̀jò àánú àrọ̀jò òbùkún fún yín ibẹ̀ ń retí àánú ẹ̀ rí gbà ibi tẹ́ ò retí àánú ẹ̀ rà àánú gbà ọdún tó ń bọ̀ yìí á ṣe ojú wa lágbára ọlọ́run àṣe ìtọ́jú ẹ lọ gbogbo ẹni tó yára kọ́ gbẹ̀yìn mi báyìí kò ní síwájú mi lọ́gbàdà Èdùmàrè ẹ ṣé gan àìkú fẹ́ o mo dúpẹ́ o láwọn bá mi wà pẹ̀lú yín o. gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá nílé lóko gẹ́gẹ́ bí màmá ṣe sọ àtọrọ bára fún màmá o tẹ bá wo màmá náà ẹ má rí pé màmá ṣì ń dán màmá ń dán síbẹ̀ so ìyá wa ni wọ́n àwọn ni wọ́n bí wa àsìkò tí wọ́n dẹ̀ wà yìí náà ló yẹ kí wọ́n jẹun wa títí kó tó di wípé ọlọ́jọ́ dé kò wá yẹ kó dìgbà tó jẹ́ pé tí màmá bá dàgbà dàgbà dáadáa tọ́rọ̀ ibi àgbáre la máa ní àà mo dẹ̀ fẹ́ fún màmá yẹn ní nǹkan mo ṣe nǹkan so àwọn ni wọ́n bí wa so tábà ní pé oúnjẹ ọmọ ni tábà ní pé yà ká ṣe nǹkan báyìí fún màmá kì í ṣe pé bí wọ́n ń tọrọ bára ló tọ́ wọ́n ń jẹun tínú wọn dẹ̀ ń dùn ṣùgbọ́n a gbọ́dọ̀ tún ṣe fún wọn sí nítorí ìyá wa ni wọ́n oúnjẹ ọmọ ni wọ́n dẹ̀ máa jẹ́ pẹ́pẹ́pẹ́ ìyá wa àmọ̀ràn wo lẹ ní fún gbogbo àwa ọ̀dọ́ ní ìsinmi. Hmm. ẹ ṣé gbogbo ẹyàn ọ̀dọ́ la ń gbá torí bí mo ṣe wà ìyá bọ́ìsì ni mí ní nígbà tí mo ti wà lágọ́bà bí bọ́ìsì ṣe pé yọ̀ǹba sí ṣọ́ọ̀bù mi náà ni sí gbogbo ẹgbẹgbẹ mi bẹ àwọn bọ́ìsì náà wá jókòó síbẹ̀ àwọn tó máa àwọn onímọ́tò tó máa gbàṣẹ láago méjì àgbàlagbò kan bẹ́ẹ̀ ló ṣe wà mo tún wá dé amọ́láṣọ ẹ̀ mo tún wá dé amọ́láṣọ ìyá bọ́ìsì náà ń pè mí o ní amọ́láṣọ Teshnak ni wọ́n pe ṣọ́ọ̀bù mi ní Amọ́láṣọ. Kò sẹ́ni tí ò mọ̀ mí, kò sẹ́ni tí ò dẹ̀ mọ ṣọ́ọ̀bù mi. Àwọn bọ́ìsì náà pé tì mí, ìyá bọ́ìsì ni mí, mo láìkì àwọn bọ́ìsì torí mo máa advice wọn. Bí n bá ṣe fẹ́ kó rí fún ọmọ tèmi ló dẹ̀ máa rí fún gbogbo àwọn bọ́ìsì náà lágbára Ọlọ́run. Ẹ wà níparẹ́ ẹ̀ níparun, ẹ mm. ṣọ́ wà hù, ẹ má ṣì wà hù, gbogbo kan táwọn obìnrin bá rí pé kẹ́ ẹ má ṣe, ẹ sá fúnbẹ̀ òbí kò lè rí ohun tó dá kó ní kọ́mọ òun má ṣe tóbi bá rí nǹkan tó máa jẹ́ pé ó máa jẹ́ palára fún òun àbí fọ́mọ òun ní àsìkò yẹn àti lọ́jọ́ iwájú tó bá ń tẹnu mọ́ kọ́mọdé gbọ́ òwúrọ̀ lọ́jọ́ o ẹ tara iṣẹ́ yín o ẹ jẹ́ kọ́mọ pé iṣẹ́ ìyí pàtàkì ni iṣẹ́ yín ẹ mú iṣẹ́ yín lókùnkúndùn ẹ má ṣọ̀tún ṣòsì ẹ má kánjú wówó ẹ má kánjú jayé bí a bá kánjú wọ́wọ́ akánjú rọrùn ẹ fara yín balẹ̀ bẹ́ẹ̀ ni ẹ fara yín balẹ̀ ọlọ́run ló ń ṣọlá o owó ọlá ọlà kò sí níbì kan ọlọ́run ló ń ṣe màláìkà tó ń pín afọ́jú ni òun ló ń pọ́nwó tó ń pọ́n ọmọ àmọ́ téèyàn bá bàrà rẹ̀ gbogbo kòtòkòtò ilé ayé ẹ̀ ó máa tú ó máa ṣẹ́kù ẹ má ṣe gàràgàrà o ẹ má bá wọn ṣẹ́ṣù ẹ má bá wọn fa gùrù ọlọ́run á ràn yín láránṣe bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin náà máa mọ̀ yìí pé kò sì bí kan tẹ́ẹ̀dà máa dé tí kò ní débẹ̀ torí tó bá yá ọlọ́run á gbá àránṣe bó ṣe máa débẹ̀ ni ọlọ́run á gbé kò ọlọ́run ló fi yàn mọ̀nà ọlọ́run á dẹ̀ wá fi gbogbo yín mọ̀nà ẹ̀ ní í ṣì wà hù ẹ̀ ní í ṣì ṣe ẹ̀ ní í ṣì jẹ́ ẹ̀ ní í ṣì mú ẹ̀ ní í ṣì nà ẹ̀ ní í ṣì lò ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí ìdààmú lórí ara yín lórí ìyàwó lórí ọmọ lórí ọmọ ọmọ lórí òbí yín ẹ ní parẹ́ ẹ ní parun gbogbo yín lẹ ó ṣoríire lálùbáríkà o ẹ jẹ́ ká máa wá tá a ti dàgbà díẹ̀ ká má lecture àwọn ọmọ wa ká má díjọ́ pé wọ́n ká bá wọn sọ̀rọ̀ báyìí lọmọdé ṣe báyìí lọmọdé ṣe ẹ máa sọ fún wọn a ti mọ̀ pé dé ayé tá a wà yìí ọlọ́run ló ń gbàkóso torí ká bá ọmọ ẹni sọ̀rọ̀ kò dàbí ikú gbọ́ ọlọ́run á dẹ̀ ṣe wọn lẹ́wọ̀n tó máa gbọ́ràn tó máa mú gbogbo nǹkan tá a bá fẹ́ kàn ṣe tó máa ṣe wọn ò ní ṣìṣe gbogbo ohun tá a bá fẹ́ kọ́ ọmọ wa ṣe ní nǹkan dùn ní nǹkan ayọ̀ tó máa máa dùn mọ́ wa nú lọ́lọ́ máa jẹ́ kàn ṣe mm. lágbára Ẹlẹ́dùmarè mm, gbogbo wọn náà ṣoríire o eh, ọdún yìí a kò bá wa láyé a bá wa láàyè a bá wa nídẹ̀ra tọmọtọmọ kò ní bá wa nú sàárè eh, gbogbo wọn náà gbogbo wọn kankan tán ti ní ọwọ́ tọrọ kọ́bọ̀ sí ni ọlọ́run nípa wọn rẹ kò nípa wọn run ọlọ́run bá mi bù sí wọn lápò àsìkò tí gbogbo wọn ṣoore fún mi wọn ní kábàámọ̀ wípé ah ipa múmikádé la ṣe irun àṣe fún ìyá yìí ìyá yìí ipa orí rẹ kò máa gbáre orí mi á gbáre. adéolúwa gbogbo wa ní òde ibà bàbá yìí mi àkàn ni ó gbogbo wa ní òde ibà alábí ọkọ yàtọ̀ ẹ jẹ́ ká ṣe rere ká ṣe rere.